asalaamu alaykum wa rahmatulah ẹ káàbọ̀ sórí ètò wa ètò nahu wa sọ́rọ̀fù inshallah ìní àbọ̀ sí lecture number fifteen ní tí a sì máa discuss òun náà ní al-mahmuz lẹ́ẹ̀kan sí orin wa sọ̀híhásí tí ń mìtálẹ́sẹ̀ tí ń mudọ́af lafífún nàkìsùn mahamuzu ajiwaf mahamuzu bẹ̀ òun ni a fẹ́ discuss yìí tó kí ni jẹ́ mahamuzu. هو ما كانت حرف من حروف الأصلية همزة همزة so هو ما كانت حرف من حروف الأصلية همزة òun náà lè tó sọ wípé harafi kan nínú àwọn hurufu ìpìlẹ̀ rẹ̀ fa a la fa olùfíìlì ayin olùfíìlì àti láàmù olùfíìlì ọ̀kan nínú wọn yóò máa jẹ́ hamuza so òun náà lè tó ṣe wípé ọ̀kan nínú àwọn aráàfin ìpìlẹ̀ ó jẹ́ hamza ìtumọ̀ rẹ̀ nìyẹn. tó àwa ní ó pín sí mẹ́ta wọ̀nyàn kọ́sìmù ilà thalathati aksam ó pín sí ìpín mẹ́ta àkọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ni fa fi'l fa'ul mahmuzul fa' ẹlẹ́ẹ̀kejì òun ni mahmuzul ayn ẹlẹ́ẹ̀kẹta òun ni mahmuzul lam àwọn fẹ́ gbé wọn yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan bá nì. tó àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni mahamuzu alfa'i so mahamuzu alfa'i huwa ma kanati huwa ma kanati fa'uhu huwa ma kanati fa'uhu amza amzatu so òun náà lè tún sọ wípé fáwù rẹ o yóò máa jẹ́ hamza that is fáwù lè fún èlì yóò máa jẹ́ hamza tó eléyìí yóò wá máa wá wá àpèjúwe rẹ̀ ó máa wá ní babu babul awwal yóò máa wá ní babu thani yóò máa wá ní babu thalitha bákan náà yóò máa wá ní babu rabi'a yóò sì máa wá ní babu khamis àwọn báàbù márààrún yìí ẹni mahmoud zulfayi ti lè wá ẹja wa mú wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan mahmoud zulfayi tí a bá fẹ́ wo babu babul awwal tó jẹ́ fa'ala yafu'ulu fa'ala yafu'ulu tó jẹ́ pé ainu olùfèrè ní mádìí gba fatia ainu olùfèrè ní mudori yóò gba doma àpèjúwe náà ni ya akulu amen. Uh, àpèjúwe òun ni akala akàlà kí a ní báyìí akala akàlà ó that is oje akala akàlà náà ni tó bá bọ́ sí mùdọ́rì yóò máa jẹ́ yaakulu yaakulu so amúrúurú mọ̀ jẹ́ kúl kúl kò ṣe ti kúl tí a máa wípé kúl rárá kúl akala tá a bá lọ wò dáadáa a ó rí wípé ọ̀kan nínú aráàfin ìpìlẹ̀ yìí ọ̀kan nínú wọn jẹ́ hamza èyí tó sì jẹ́ hamza òun náà ni fáolè hamza alif hamza so fáolè fìlì rẹ̀ òun ni hamza ẹ̀rí pé àwọn yòókù wọn ní hamza lára so ìyẹn là ń pè ní Eh, mahmoud elfaai ṣàgẹ́tì ẹ̀ báwọn tó bá bọ́ sí mọ̀dọ́rì yóò àmọ̀jì yá ọkùlù yọba rí ainul fìlì bí báyìí fatia ló gbà ainul fìlì ó gba dómọ̀ ń bí ìtumọ̀ ní pé ọba bọ́lá awọ́lì ni so yá ọkùlù so amúròró mọ̀ jẹ́ kúl ṣàgẹ́tì ẹ̀ báwọn now ẹ já bọ́ sí báàbù ẹlẹ́ẹ̀kejì báàbù ẹlẹ́ẹ̀kejì òun náà ni fa'ala yẹfọ ìlú fa'ala yẹfọ ìlú yẹfu'ilu so fatia ní madi kẹsìrò ní mọ̀dọ́rì àpèjúwe tiẹ̀ òun náà ni asarọ̀ asarọ̀ ṣàgẹ́tì ẹ̀ báwọn tó yẹ pé mọ̀dọ́rì rẹ̀ ó mọ̀ jẹ́ ya asiru asarọ̀ fatia ló gbà ní madi kẹsìrò ló gbà ní fatia ní ainul fili kẹsìrò ló gbà ní mọ̀dọ́rì tó amúrù tiẹ̀ yóò mọ̀ jẹ́ isir. E isar so amúrù tiẹ̀ e nìyẹn isar tó òun lélẹ́yìí á rí pé tábà wò fáwọlì fèlè náà ló gba hamza mi báyìí so fa mahmuzul fa ìní so asarọ yasiru isar so ìyẹn ni ti àpèjúwe babu thani àpèjúwe ti babu salisa ní táwọn babu salisa sí òun náà ni fa'ala yafu'alu babu salisa jẹ́ fa'ala yẹ̀fọ̀álù ṣàgẹ́tì ẹ̀ báwọn nítorí pé tá a bá fẹ́ mú àpèjúwe rẹ̀ wá ní mahmuzul fa'i yóò máa jẹ́ ahaba ahaba ó bùn yahabu yahabu so fatia fatia ahaba yahabu ẹgẹ́ tiẹ̀ báwọn so tí si, amúròmọ̀ jẹ́ ihab ehub ó máa jẹ́ ehub so ìyẹn ni ti babu uh, ti babu thalitha babu rọ́bíà babu rọ́bíà ń tà mọ̀ sí babu rọ́bí òun náà ni fa'ala fa'ila yafu'alu fa'ila yafu'alu ṣàgẹ́tì ẹ̀ báwọn ṣáà rántí tàbá rántí àpèjúwe táwọn ọmọ wa ń bẹ̀ náà ni amina amina amina tó bá bọ́ sí mọ̀dọ́rì yóò máa jẹ ya amanu ya amanu ẹni pé kẹ́sọ̀ ní ní mádí níbí fatia ní ainul fèlè gbà ní mọ̀dọ́rì bàbá rọ́bì nìyẹn hamza sì tún ní ní fa olè fèlè so túmọ̀ sí pé mahmuzul fa i so amúrù tiẹ̀ yóò máa jẹ iman iman iman ṣàgẹ́tì báwọn ìyẹn ni ti babu rọ́bì babu khamis àpèjúwe ti abọ̀bọ̀ ni babu khamis ní táwọn babu khamis sí òun náà ni fáúlà yẹfu ulu fáúlà yẹfu ulu tó àpèjúwe tiẹ̀ náà ni asula asula ya asulu ya asulu asula. asula ya asulu so rí i pé dómọ̀ ló gbà ní ainul fíìlì ní mádì dómọ̀ ló gbà ní ainul fíìlì ní mọ̀dọ́rì a sì tún wọ hamza ló bẹ̀rẹ̀ rẹ̀ tí ń túmọ̀ sí pé fa olùfẹ́rìlì òun ni mahmoud fa níbi ibẹ̀ yẹn tó amúrù tí ó mọ̀ jẹ́ usul usul ṣàgẹ́tì ẹ̀ báwọn ìyẹn ni àpèjúwe ti mahmoud alfa'i asalaamualeykum.